at the flowers. Look at them. They are back to life. Lord, this flower is back to life. Lord, this flower, they are back to life. They are back to life. They are back to life. My glory, my blessing, my joy shall be back to life back to life. He's back to life. In the photo, you know, the summer, winter time, I fell here. You remember? Yeah. <laughs> Everywhere is green. Show the green. Show it. Show it. Match your address. Watch your show. Yeah. See, our flower is back to life. That's our.

ó yà mí látẹ̀ ìrìnsà olórí burúkú ọ̀hún. Do you want to not even take juice? Juice? Yeah. You want juice? No. I don't want juice. We have a uh, fruit. Only banana land. You wanna hold it? Okay. Leave it. Get inside. Get inside. Omo, get inside. <laughs> Where's the key? The key. It's me. But what's here? She's not there. I'm going to do be Check, maybe ọmọ tó aṣọ ìgbé ó yà lẹ́yìn kọjá òun kọjá kọjá sọ́jú kò ṣe kó yà lẹ́yìn wọn kó wà kọ́ọ̀tù kọ̀ you will you it's for you. No. No. No. No. Three hmm? Well. this house is fine. You know, this our house is actually nice, like hotel. Yàrá yìí hotel rẹ̀ kọ́ tẹ̀ owó rẹ̀ dẹ́ àgbọ̀kọ́. Wọ́n jí kó èmi Let me see. This spa. Àbí kí wọ́n for yìí? Sun. So, and spa, spa wọ́dà. It's same? I think. Oh my God! Ó máa kúrò, ó my boy. nínú màgbẹ́ àdúgbò to? No. Okay, get inside. Yeah, yeah, she my woman. Come on, I'm not Yeah. Hold on first. Where's the key? Yeah. Which of the key? Let me try. Yeah. This way? Yeah, sometimes. not you, so. We don't use all this, you know. But, but where the lancer? Yeah. Okay. I think it's not this one. Huh? It's not this one. It's not this one. Oh. ok Fi kọ́kọ́rọ́ ṣó ń wojú ẹ̀ ṣá. Okay, this one. Ṣé máa kí ń lo gbogbo bíbá yà lórí? lo gbogbo bíbà yìí kí ló dé gan lára owó mi ni mò ń ok ìbíbà títí bí. This is Asana. Have you ever lived it? No. We can use it now. We don't. I've never used it before, and I pay for it now. What the facility is fi síbí báyìí tí mo sọ owó ẹ̀wọ̀n You know kí ló dé adẹ̀ ń sọ owó ẹ̀ irun mú lówó o. Should we use it? The house is nice. Ó kàn lè kó fún ọ̀dọ́ bad luck. What is it? I'm just reading. Okay, let's it together. Okay, share resident. Okay, French none. Me and Katsale. Please don't ever drop water inside the tea. So it's okay because of the damages also make sure to keep the area clean after using it and always turn everything off when leaving, including the lights. Okay, let's use it today now. Mm -hmm. torí wíkẹ̀ndì sí ni wọ́n máa lò dáadáa chicken ló nà ó owó wá ní nà ó má lè sí mi lẹ́yìn ọmọ pẹ́sẹ́. I no put it in the bag. Èso ìdúwà èso For the first time no ó ti pẹ́ tí mo ti máa ń rìn mo ti mo rìn bẹ́ẹ̀ yìí ìyẹn mo kàn it's good o. I walk around. Mm-hmm.